ìwé kejì paul sí àwọn ará Tesalonica tẹsalóníkà kejì orí kìíní èmi paul àti silifanu àti timothy ni à ń kọ ìwé yìí sí ìjọ tẹsalóníkà tí í ṣe ìjọ ọlọ́run baba àti ti jésù kristi olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run baba àti olúwa jésù kristi máa wà pẹ̀lú yín. ẹ̀yin ará ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ó tọ́ bẹ́ẹ̀ nítorí pé ìgbàgbọ́ yín ń tóbi sí i ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan yín sí ara yín sì ń pọ̀ sí i àwa fúnra wa ń fọ́nu nípa yín láàrin àwọn ìjọ Ọlọ́run à ń ròyìn ìfaradà àti ìgbàgbọ́ yín nínú gbogbo inúnibíni àti ìpọ́njú tí ẹ̀ ń faradà faradà yín jẹ́ ẹ̀rí ìdájọ́ òdodo ọlọ́run láti kà yín yẹ fún ìjọba rẹ̀ tí ẹ̀ ń tìtorí rẹ̀ jìyà nítorí ó tọ́ lójú ọlọ́run láti fi ìpọ́njú san ẹ̀san fún àwọn tí wọ́n ń pọ́n yín lójú àti láti fún ẹ̀yin tí wọ́n ń pọ́n lójú àti àwa náà ní ìsinmi nígbà tí olúwa wa jésù bá farahàn láti ọ̀run nínú ọwọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì tí wọ́n jẹ́ alágbára nígbà náà ni yóò gbẹ̀san lára àwọn tí kò mọ ọlọ́run àti àwọn tí kò gba ọ̀rọ̀ ìyìn rere olúwa wa jésù àwọn yìí ni wọn yóò gba ìdálẹ́bi sí ìparun ayérayé wọn yóò sì kúrò níwájú olúwa àti ògo agbára rẹ̀ nígbà tí olúwa bá dé ní ọjọ́ náà láti gba ògo lọ́dọ̀ àwọn ẹni mímọ́ rẹ̀ nígbà tí gbogbo àwọn tí ó gbàgbọ́ yóò máa yẹ́ ẹ sí nítorí wọ́n gba ẹ̀rí tí a jẹ́ fún wọn gbọ́ nítorí èyí ni a fi ń gbàdúrà fún yín nígbà gbogbo pé kí ọlọ́run wa lè kà yín yẹ fún ìpè tí ó pè yín kí ó mú èrò gbogbo ṣẹ kí ó sì fi agbára fún yín láti máa gbé ìgbé ayé tí ó yẹ onígbàgbọ́ kí ẹ lè yin orúkọ olúwa wa jésù lógo kí òun náà sì yìn yín gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wa àti ti olúwa jésù kristi.